ó ṣọ̀wọ́n mi ò gbọ́ rí ó má ṣọ̀wọ́n rẹ̀. ènìyàn balùbọ́ ṣàkó kẹ́fọ́. ènìyàn balùbọ́ ṣàkó kẹ́fọ́. àṣesílẹ̀ làbọ̀ bàbá o. àṣesílẹ̀ ohun àbáṣe sílẹ̀ la máa dé bá. ó ṣọ̀wọ́n mi ò gbọ́ rí àmúmọ́.

then um, mo láti mu omi tó pọ̀ so already inú mi tó kún then mi tó fẹ́ mu kankan láàárọ̀ lẹ́yìn omi. ìyọ̀nù díẹ̀ náà <sighs> ya please. for your sake i'll take just a little. Hmm? Yeah! inú mi. Kí ló ṣe? Kí ló ṣe? Inú ẹ̀. Kí ló ṣe? Kí ló ṣe? You see, mi ní fẹ́ kí nǹkan tí ó ṣẹlẹ̀ ń jọ sí kò tún ṣẹlẹ̀ again. Màá fẹ́ ká tẹ̀lé àmọ̀ràn tí dókítà which is pé ká gba ọmọ ọ̀dọ̀. Ìgbà tí mi gan wo mo rí it's a very good idea, you know gbogbo jọ̀nàjọ̀nà sásókè sásódò aṣọ́kínní kan yẹn kò ní máa jẹ́ wàhálà àti ẹnìkan mọ́. bébì mi ṣé bí mo máa ń sọ fún ẹ a ní mi ò ní ìdánmọ ọ̀dọ̀ kò sí iṣẹ́ tí mo iṣẹ́ mélòó ni mo ń ṣe nílé tí mo fi máa gbọ́ ọmọ ọ̀dọ̀. ìwọ ló rò mẹ bóyá ká ní ọmọ ọ̀dọ̀ wà ní àwọn stress kéékèèké tó ń fúnra ẹ ṣe yẹn náà wàá kó máa coordinate ẹni kò ní sí pé òfúnra ẹ lọ máa ṣe òfúnra ẹ mọ ó ní ìdẹ̀ tọ́pọ̀ ọmọdọkùnrin ló fẹ́ fine má gbà fún mi gbàgbọ́ ọmọdọbìnrin náà ni no problem. mi ì ní ìdánmọ̀ ọ̀dọ́ ṣé àwọn ọmọdọ tó wà ń ta ẹ̀sẹ̀ tó yẹ pé gbọ́kọgbọ́kọ ni wọ́n kọ́mọdọ kan wá wọlé kó gbọ́kọ lọ́wọ́ mi kó tún lé mi síta I don't need the o mi ò ní ìdánmọ̀dọ̀ àtọ̀. fúnra mi. ẹ tún ń ṣe bàbá ti yé mi babes ẹnikẹ́ni ò lè gbọ́kọ àbí o trust ọkọ ẹ̀ ni. Hmm. mo trust ẹ Maybe bọ́ mo ní ìdánmọ̀dọ̀ tó bá insist pé kí ṣàgbọ́mọdọ̀ màá sọ fún ọ̀rẹ́ mi mo jí bàbá mi mọ̀ mọ̀dọ̀ wa are you okay by that. that be cool. ìtàkùn tó sọ láì bí kùkùté bóra ń gbọ́ná ìjìyà fẹ́fẹ́ o wa. ariwo ilé ènìyàn ariwo èyí o ìyàwó ayélujára ọmọ tó mọ̀ jáde mílì tí dúdú fẹ́ẹ́ rí mu náà ló dé sáyà ayédà àti pọ̀jù ní mo lè ṣàìnú àbí lórún ayédọ̀kọ̀ ọmọ tó sáà kanú wọn ṣáá. àwa òǹdó gan aṣọ lẹ́nu fi aṣọ kúkú jù lórí ọ̀rọ̀ obìnrin débi èpè èpè sá. kí ni pọ́bìlì náà mi ò láìkì rẹ̀ ara tẹ̀mí fún ẹ̀ṣẹ̀ yẹn kankan. o lè lọ sẹ́mi mi o lè travel kankan mo tọ́ ni mo sọ fún ẹ o gbẹ́dàgbẹ́ ìtọ́pá yà sí lẹ́sìn owó títí ń wá wà láàmì ó ń wá mi mo sọ fún ẹ mo sọ pé ó lè lọ sẹ́ni wì ẹ̀sẹ̀ ó pè kó ètè ó mo sọ fún ẹ o ó bẹ́tà kó ètè padà sí lẹ́sìn. fine fine nísìnyí ṣé tí bá jáde tí bá wọlé tí bá fẹ́ lẹ́sìn kí lè máa ti máa ṣe tapá wà lókè. kí ni nǹkan tá à ń ṣe. mo ń rọkọ mi ni. wàá máa wojọ bẹ́ẹ̀ yẹn ló máa fẹ́ lóúnjẹ tó máa jẹ àbí yẹn lọ́jọ́ láti ti àbí. wo ìtọ́wà ńlẹ̀ tó pín ó máa tó wa à ń jẹ àjẹ̀ńdàjẹ̀ṣẹ́kù so kò síbi tó ń lọ tèmi nìyẹn. ṣé nǹkan tó ń ṣe yìí ó máa fẹlẹ́jẹ̀ ìró tó bá dẹ̀ fẹlẹ́jẹ̀ ìró àìsàn mi ló máa dá sí lára tí n bá jáde lọ́sìn tí máa fi dé kò ní take time má ti padà dé mi ò láìkí ẹ̀ òun mọ̀ kó embarrass ní ìṣojú ọ̀rẹ́ mi. bídé mi calm down now ní sùúrù kí ló dé gan kí ni mo tiẹ̀ fọkọ fún ṣebí kí máa rọ́kọ mi rin kí máa rọ́kọ mi rin wàá dẹ̀ máa fi mí sílẹ̀ lé wàá dẹ̀ máa rún lé mo ní òhè ò lọ sẹ́ẹ̀. okay listen listen this is my home let me handle it bídé mi bídé mi lọ ẹ̀ gidi gan o ti torment mi jù nulẹ̀ yìí o bó dẹ̀ ṣe ìwà láìtàlá mo fẹ́ ọlọ́run bá ṣẹlẹ̀ tí má máa lọ́mọ ìní wá sí nílé mi. ẹ mo lè máa wálé wọn fọwọ́ ní sẹ́kì ni mo ò ní wálé wọn. ìwọ ò ní wálé mọ́ mo máa bá wọn di ẹ̀dá mo máa bá wọn ò tí ì tó bẹ́ẹ̀ wàá fi mí sílẹ̀ nílé ò ní wálé mọ́. bídè mi calm down now ní sùúrù at least o mọ̀ pé ọkọ lólówó orí aya business trip lọ́dẹ̀ ń lọ fún tóbi ìbá lè jìnnà tán definitely o máa jẹ́ ń bẹ̀. èmi náà understand ọ̀rẹ́ mi bọ́ ṣó wá wà òkè kọ́kọ́ mi kàn máa lọ a month lọ two months kó wá òkè. ok ok it's ok ok i'm sorry tó àyè pé nǹkan tó fẹ́ gbọ́ ni má bínú sórí bí mo ṣe ń lọ sìn mo promise ẹ pé máa padà wálé within one week if that will make you happy. are you sure? That's my darling. But they always all the comes up all the while Are you sure? Eh, <laughs> I love my husband. It's a lie. That's why I love you, my darling. Tí ẹ ẹ kọ́ lọ. Èmi yeah, I'm happy ìtanilọ́mọ tí ó kọ́rọ̀ balẹ̀ lọ́ra ó ṣọwọ́ ó ṣọwọ́ àmì ó ṣọwọ́. mo ti sọ fún yín mo náà tó máa bá yín ṣe cream yẹn pé ó sọ pé àwọn nǹkan tóun fi ń ṣe òun ò tí ì rí pé tóun bá ti rí òun máa bá mi ṣe àdẹ̀ gbé fún mi màá gbé fún un. ok o mo ti gbọ́ o but máa ṣe nǹkan kan fún mi. Hmm ẹ máa bínú tí yẹn máa bu díẹ̀ kí mi náà fẹ́ dán náà ẹ wo skin yín ni. ah máa fún yín torí tàbá fún yín bá ìgbà yẹn lẹ́wọ̀n ní ah, owó bàdá mi ní o owó bàdá mi ní o mo ti gbà máa fún yín. báwo dẹ̀ wá ní school yìí. báwo dẹ̀ ní school yìí. ah ẹ àǹtí ẹ fojú sí ìwé yìí dáadáa o. ẹ ló mi mo wà ń lè ok mo wà ní backyard bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni má bọ̀ sọ o kẹ́ fojú sí ìwé yín o. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. báwo wọn pàṣẹ wa pa àbúrò wọn sọ. ọ̀rẹ́ mi jókòó. Ah, ojú ẹ̀ ń dán ọgọ́ lẹ́nu ó ga. mo sọ ṣé mo sọ bẹ́ẹ̀ ń sìn ẹ rí i pé owó bọ̀dá mi ń ṣiṣẹ́ lára wọn àbí. gidi. Hmm, a ti gbọ́ ẹ̀wẹ̀ bá àwọn ọmọ mi nù yàrá bí yóò ti ń ké. mo ti gbọ́ màmá kí ọ̀rẹ́ báwo wo ó rẹ ọ̀tá mi mo rọ́jú bọ́ta nulẹ̀ mi nǹkan tá a jọ sọ lọ́jọ́ kìíní àná ọmọ múndé yìí kọ́gà ẹ̀ kò kúnlẹ̀ dáadáa adùfẹ́ ló ń jẹ́ ṣorí bó ṣe ń wò yìí ọmọ ni kò sí iṣẹ́ náà tí kò lè ṣe mi ì tí ì rí tó bá jẹ́ kó fọṣọ ni ó ń fọ ṣégè tó bá jẹ́ kó fọ abọ́ ni a tún gbogbo kitchen ṣe ó máa neat bábàbà rẹ̀ tó bá ṣe oúnjẹ fún ẹ tó bá dín ata sí ẹlẹ́nu àbí tó ro ẹ̀fọ́ inú àdùn ọmọ yìí ó ń ṣiṣẹ́ gan ọmọ ìwọ̀n ẹ̀bí àfi bí machine ó ń ṣiṣẹ́ gidi gan ni. ẹ yí ba ẹ yí náà kì í. Ah! mo jí kí ló dé kí ni mo ṣe fún ẹ náà ẹ bọ́ bá ẹ bọ́ bá. 过来。mo jí. ìwọ náà rí pé. kí ni mo ṣe fún iná tó fi rò pé kó lé mi kó lé ọkọ mi ló tọ́ sí. ṣé tí máa sọ wípé kó bá mi mú ọmọ ọ̀dọ̀ wá ṣé bíi tàgbárígo ni àbí bíi tàpótí ajé ni. mélòó ni ìdí ẹ ó yé ní irú ọ̀ọ̀ tó yàrá ti máa gbọ́ pé irú ilé ọ̀ọ̀ ilé. ìdí mélòó ló wá wà mí. mo jí mo jí. ohun tí ẹ jọ mo lè ṣiṣẹ́ ẹ̀ àǹtí ẹ gbà mí mo lè ṣiṣẹ́ gan má bá yín fọṣọ má bá yín gbálẹ̀ mo tún mọ ọbẹ̀ sè pàápàá ẹ jọ. ẹ jọ ẹ rí ìgbà tẹ́ tún máa mú mi ẹ tún ní ẹ mọ ọbẹ̀ sè ibi ọbẹ̀ lẹ ti fẹ́ kọ́kọ́ mú mi àbí ọbẹ̀ lẹ kọ́ fẹ́ fi gbọ́kọ́ mi nígbà tẹ́ bá gbọ́kọ́ mi tẹ́ tún máa yídi káàkiri gbogbo sí ti rú mọ́ ọkọ mi ò ní rí mi mọ́ ẹ̀yin ló máa rí mi ò fẹ́ mo jẹ́ mi ò fẹ́ o mi ò fẹ́. iṣẹ́ ló jẹ́ kó ju ẹ̀ ọmọdún mélòó ni twenty one ni. Ah, mo jí mo jí ẹ̀rù ẹ bá mi ẹ̀rù ẹ ó tó mi bà mi ò ṣe mi ò fẹ́ o mi ì rárá mi fẹ́ mi fẹ́ mi fẹ́. pàtẹ́tẹ́ gbé ẹjọ́ gbé ra yín gbégbégbégbé ẹ kò ṣe dára ẹnu lé mi. bọ́ọ̀ lè máa ṣe báyìí tọ́lá ni. mo jí ah, mo jí kódà o. òun sọ fún mi ti kókó ẹ máa fi ọmọ. Ah, ah. irọ́ irọ́ ọ̀pọ̀lọpọ̀ kúrú tẹ́ pé ọ̀ọ́ láǹkúrí eléyàá máa yí dìkìrí wá sí dìkìrí nù sí tìrù bẹ́ẹ̀ ló ti máa yí kí irun yàrá inú kíchìn yìí ọkọ mi ò wá níwò kankan mú òun ló máa máa wò táwa di mi ò mọ ṣe mọ́ àṣesílẹ̀ làbọ̀ bàbá òun ohun àbáṣe sílẹ̀ àmàdébá ó ṣàwọn mi ò gbórí. ìyá ọlọ́gàn ò lè débi tó ah, ah, lóun máa ń fẹ́ kú ni. òfò ni. ọ̀ ah, nílẹ̀ débi. màmá o màmá àgbàlagbà tú àìlè màmá àgbàlagbà. ẹ tú àìlè fàyè yín. màmá. ẹ jẹ́ ìwé ní gbogbo òṣìná ó ń wò yín láwò sunkún láwùjọ ẹ̀ ń wò ra yín láwò rẹ̀ rìn wọ́n ní gbogbo ọjọ́ ayé tí èéfín yẹn bá tún dé sàkálù máa wá ẹ. ẹ màmá ẹ gbàgbé náà kí ló ṣẹlẹ̀ gan àwa gbalé àwa ralé àwa ń talé àwa kọ́ là ń sọ fún àmẹ́rẹ́ tí yín pé kọ́ máa sanwó fún yín dédé kí ló ṣẹlẹ̀. ọmọ pẹ́lú ìyá láyà yín ni òun lè ah. ṣe gbalé fẹ́ ralé mo ní màá tù kí n gbà yẹn sí. ìyá ẹ ṣì ni. ọmọ tẹ́ ìwé yìí kò sí ọdún bẹ́ẹ̀ put through nínú nínú ọ̀rọ̀ ẹ̀ bó ṣe wà ọmọ ọmọ ṣe kà ní lẹ́yìn iṣẹ́ ilé tó gùdù síbẹ̀ sórí yẹn iṣẹ́ ilé nìkan ló mọ̀ bábá ní kó tajà ṣọ́ọ̀bù ó ní gbogbo ṣọ́ọ̀bù mọ́ iṣẹ́ ilé nìkan ló mọ̀ ṣe bẹ́ẹ̀ sórí. ẹ dúró bó ṣe wà yìí iṣẹ́ ilé nìkan ló mọ̀ ṣe. ó gùdù nípa iṣẹ́ ilé. Hmm. síbẹ̀síbẹ̀ náà ẹ bí mo tẹ̀ ṣe ń wò nínú ẹ̀ ń bí inú ẹ ń bí mi bó ṣe ń bẹ̀ mí yẹn inú ẹ ń bí mi ó yẹ jáde kúrò ní ṣọ́ọ̀bù. jáde kúrò ní ṣọ́ọ̀bù mi. ìwé ní fún mi madam. mo mọ ẹlẹ́kùtà yìí. ẹ ẹ sísá tọ́lá yìí. ẹ ẹ àwọn ọjà mi tí mo ní kẹ́ bá mi rìn àwọn ọkọ. mo ti bá yín gẹ̀ẹ́tì àwọn kan sìn àwọn kan ti débọ̀ next week àwọn ọjà mi tó kù yìí màdé ẹ lè wá wọ àwọn tó wà níbàyìí. ẹ jẹ́ kí n wọ àwọn ìtẹ́lẹ́mù kúrò. Eh, ẹ wá ẹ jẹ́ sọ pé ọmọ yẹn ó good fún iṣẹ́ ilé dáadáa. ṣẹ́ẹ̀rì nípa ti iṣẹ́ ilé ó good mo ti ń kọ́ lórí ọjà ó good nípa ti. èmi ni mo dára tó yìí ń bá a ní o ẹwà láìpọ̀nà tó ń sẹ́kù. wọ́n fẹ́ tọ́ ẹ ní o ọ̀rẹ́ má má lọ. ọ̀hún ni ó lò lò ẹ̀kọ́ mi lómi ọ̀gbọ̀n jẹ a ní ọgbọ̀n fẹ́ kó bá mi rà. Yes, I know. I know you are my husband but what tí mo fẹ́ ni mo fẹ́ mi ò gbọ́ ẹlẹ́nu náà wíyá please o ṣàmọ̀ pink ni mo mọ̀ pé like color pink yes He on kó bá mi rà o ìbílẹ̀ wá wọ̀n sí hmm, bẹ́ẹ̀ tí ẹ rí tẹ́bà tí dè bẹ́ẹ̀ yẹn báyẹn ẹ ti ra nǹkan mo ti bọ́ yeah please let me call you back please I hope that you pay money Yeah, ó dàbí pé láti ibi tó fẹ́ gbéṣẹ́ fún mi. Hello, hello sir. Oh, yeah, yeah, ẹ̀rọ sir. Okay, ẹ ṣe gan sir. All right. Yes, sir. Emma má worry, in the next twenty minutes, My join you. Okay, sir. No problem, sir. Thank you. Thank you so much. All right, yeah. Ọpẹ́ o. Síbì! Síbì! Ṣọ́yà ọ̀pẹ ni, tó yẹ máa tàbí lóhùn ni. Ṣọ́yà ọ̀pẹ mò ń pè ẹ̀ ni. Ṣọ́yà ìgbà tí bábẹ̀ sí pariwo tí gbogbo ẹ́sítéètì bá gbọ́ pé mò ń pè ẹ̀. ṣèkì ó tán lọ sí bá ó lọ gbé títì mọ̀ òun bẹ́ẹ̀ tó bá yẹ ti gbé kó dànù ni o tó bá mú o kú sọ́wárí mò ń jáde lọ báyìí tí bá máa fi padà dé sórí owó ṣáà tí mo ní kò ṣe tó bá ṣe tí ò bá ṣe máa pa ẹ̀ ní. ẹgbẹ́ ẹsẹ̀ bóyá ṣe báyìí bóyá ṣe máa tó sẹ́yìn tó síwájú ọ̀dẹ̀ àrìndìn ẹgbẹ́rẹ́ àfi kó tọ́jú kó múra kó wọṣọ. àṣesílẹ̀ làbọ̀ bàbá o ohun a bá ṣe tilẹ̀ a máa dé bá ó ṣọwọ́n mi ò gbọ́ rí. lórí burúkú ara ìwọ fẹlẹ gba kọńtrádà níbi tẹ́mi wà mo ti lè gbà. tó bá ti bí ẹ dáa tó bí ipò yìí máa pọ̀pọ̀ bàbá ńlá ẹ̀ àti ìyá ẹ̀ dáa kó má ṣe nǹkan tí mo ní kó ṣe tí n bá fi lè dé ikú pa ẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ ló lè kéré àtúbọ̀ yóò ṣọ̀pọ̀ odù ìjì ń dà ṣùgbọ́n o kò dominú agbọ́dù ìtàkùn tó sọ láì bí kùkù tẹ́ bóra ń gbọ́nà ìjì afẹ́fẹ́ o ó máa gbé lọ yàn wẹ́ kọ̀ọ̀kan ọ̀rẹ́ mi o. ẹ̀gbọ́n mi wá yín tí o ọlọ́run ẹ̀gbọ́n mi wá bí ṣètì gan-an ọlọ́run á máa bá mi kẹ́yìn ọlọ́run ẹ̀gbọ́n mi kọ́sí aláyé yẹn lásán sẹ́ ó fọ́ fún mi gan sẹ́ hmm. ó fọ́ fún mi gan. ẹ ló ká irisẹ wàhálà tí máa dọ́dọ̀ aláyé yẹn tẹ imú mi débẹ̀ báyìí sẹ́ ẹ mọ̀ pé ọ̀tọ̀ tún ni kéèyàn fún yàn lóúnjẹ kó máa mú lọ́wọ́ dání ẹ mọ̀ yìí kò fà mí lílá kéèyàn lọ́wọ́ láì tiẹ̀ ní kí n múrì bàbá láì ní ọlọ́run bàbá fó bá mi ṣeré pa ọlọ́run bàbá mú abí ṣe ọlọ́run ẹ̀yìn ẹ̀ báyìí sẹ́ ẹsẹ̀kẹsẹ̀. ẹ àwọn kan tèmi náà máa ń sọ fún ẹ nìyẹn pé ẹni tíjọba ti ń ṣe láyé kí wọn máa wà wọn ṣòye local ilé tó ṣiṣẹ́ tó bá yá a máa wọ international level tó jẹ́ pé a máa lọ bá àwọn international stars yẹn a lọ máa feature pẹ̀lú títí nǹkan tí wàá kọ́ ní láti ṣe ni pé kó rèmí nù bó ṣe ń lo onúkan yẹn bẹ́ẹ̀ náà ni kò ṣe máa lo onúkan ṣe ọlọ́dẹ máa ṣe ya. àmì ọ̀gá àpá àgbàlagbà. ní pé ìgbà tèmi náà sọ fún màá yẹn pé à ẹni tó ń bọ̀ yìí o ṣáńkó ni o ó ní à ṣáńkó ẹni tó ń ti wá látijọ́ ọjọ́ ẹni pé kò tẹ̀ kọrin fóun báyọ̀ dáwọ́ yá ṣáńkó lọ síbẹ̀ ìgbà tó náà máa pè mí kó sọ pé ah ṣáńkó pé kò sí bó ìwà yẹn wọn ò lè fi ṣe é lọ́jọ́ alẹ́ ọ̀hún tọ́jú alẹ́ ọ̀hún. jẹ́rìí àdèmọ́ àti gbogbo ìtókòlè ọlọ́run lọ́wọ́. sọ́ọ̀lì ìjọba owó tó kọ̀ tí ó tọ̀. ọlọ́run bàbá ló yẹ kí mi kó múlẹ̀ pé ọmọ ilẹ̀ ló dágbó pọ́fì tó káyé jẹ tó wá bẹ̀rẹ̀ ariwo yéèyé ẹ gbà mí yéèyé mo fẹ́ dákú sí islander sí fún ẹ bọ́ẹ̀ bóríṣe ń kọrin ò ló jẹ́ kí n fọ́ ọ̀ fún ọmọ ilẹ̀ ìtúsọ̀ tọ́jọ́ agbọ̀nrín ṣáńgó ó ní sókìn so ẹ̀ńdà òṣòrìṣà ọ̀gbẹ́ni bọ̀bọ̀ yìí tún àṣàn lọ́kùnrin. ó ti wá òkè àlàndà wálẹ̀tì òkè láyé àlàndà àlàndà ní sólókè òkè ṣàlàyé ẹ bàbá o ọlọ́run àlàyé bá dúpẹ́ lọ́wọ́ aláyẹ̀ o ọlọ́run àfiṣẹ́ ìtàn bàbá mi ọlọ́run respect. ẹ eh, wá gbọ́ o ẹ ń ra oògùn oorun sísá. màámi ṣọyí tó à ń bẹ̀yìn lẹ́yìn yẹn oògùn tí dókítà prescribe fún yín nìkan ló wà bẹ̀ hmm? mo ti máa sọ fún yín ẹ má máa ṣe self medication mọ́ tí dókítà bá fi pẹ́ ní ìdògùn oorun akọ fún yín tí n tó àmọ́ ìwà àdéṣe oògùn oorun bẹ̀ kò sí bẹ̀ náà nìyẹn. ó sí ọkọ mi mo láìkẹ́ ẹ̀bẹ́ ó tiẹ̀ ti dá àráyè lo gbogbo àwọn oògùn yẹn. Eh, kí ló wáá dé tó gbé ọmọ mi dání kó sátì ó ti dàgbà mọ́tò ló dẹ̀ gbé wá kó dẹ̀ gbé sí mọ́tò kó o ti kó wáyé kó kí mi. ẹ lọ́dẹ mọ̀ pé tíyà ẹ̀ bá ti sínbẹ̀ òun náà lọ bẹ̀ kankan nìyẹn kí wọ́n á gbé sí mọ́tò kí wọ́n á gbé bọ̀ kó dáa ẹ̀nà kó bú sí ah, gbé ọlọ́pàá gan ààrẹ sìn pé ìjọba gbé ọmọ tó yẹ pé òun àtìyá ẹ̀ ni wọ́n ṣe yà ah. eh, anyway tí ọlọ́run bá ti ṣe àánú sí i tí ọba ti fẹ́ gbàbúrò báyìí à ń gbébọ̀ nìyẹn gbà àmàgbọ́dọ̀ yín tí ẹ dá ìwọ ló rán mi létí kì í ṣe pé bóyá ìyá ẹ ti ó ti lóyún ó tó bá ṣẹ̀ṣẹ̀ rẹ̀ lóyún ló máa ń sọ fún mi iye pé ó ti lóyún pé bóyá ni ò jẹ́ kí ẹ̀yin gbogbo yín kó sí mọ́tò kẹwàá kúkú kí mi. two plus lọmọ tó wà lẹ. ó lé ó ti lé lọ́dún méjì. Ah, ah. màámi láyé sìn ẹ wo èèyàn ṣèfùtò ọmọ bíbí ni o èèyàn space ọmọ tó yàn bí láyé sìn ni gbogbo ẹ̀ pátá ló ní calculation àkọ́ máa wọn ìmọ̀ dàlẹ́ bíi kìnní yẹn wà yóò ṣe bẹ́ẹ̀ mọ́ ìfẹ́ tó sọmọ bíbí yẹn plan ara yín yẹn plan life ara yín òkè àfẹ́ bí yẹ báyìí èyí là máa kọ́ bí ní time báyìí kìnní kan báyìí ọ̀rọ̀ alẹ́ ṣàmì sí ló bá tán bí mo ká lẹ̀kẹ̀ bí mo lẹ̀kẹ̀ lórí nítorí kìnní ẹ wo aside pé kò wà penny wise health wise kò pay for being. ẹ bímọ jọ ọmọ nǹkan tó jú mi rí nítorí wọ̀bí ṣé bí wàá tán fẹ́ kọ́dún bíi tiẹ̀ ẹ bí ìjọ ẹ bá ń kó èmi ọmọ tọ́jú nǹkan mi. ẹ wo màámi ayé ti dayé ọ̀làjú. ẹ mo ti gbẹ́ mo ti gbẹ́ ẹ tọ́jú nǹkan yín lọ́wọ́ bá ti yá ẹ mọ̀ ọ́. Ah, ó kọjá wà ọ̀tọ̀ ni kó tó tún máa kó wá. máa ní sùúrù náà ní tiwọn kò yẹ kó ti mọ ẹ lára ni látọdún yìí tó wà ní sùúrù pẹ̀lú ẹ̀ níjà ẹ̀hẹ̀n ń lọ báyìí láì fẹ́ ṣe. nǹkan tẹ́mi rò bóyá ká ṣe ni pé ká lo gold gold yẹn máa yọ. kọ́lá aṣọ yẹn gangan mo ní problem pẹ̀lú do hmm. gold buy everything lọ́nà kọ́lá aṣọ yẹn ló ń ṣe mí. ẹ bọ́ bá ṣé mi ò sọ fẹ́ pé kó wọ́n máa múra yàmà yàmà báyìí nílé mi ẹ́ lónà kí ló ń dùn nú ẹ gan tó fi lọ múra jàtìjàtì báyìí. mo ní kí n dora mi nù ní torí pé ní ní birthday mi. èmi ní birthday wá happy birthday ó ra kéèkì. ẹ ẹ jọ ẹ jọ yóò ní kéèkì ajáwé wo oróṣọ ṣé mi ò sọ fẹ́ kó máa múra òṣì báyìí nínú ilé mi ẹ́ kí ló fẹ́ sọ lé mi dànù o tún tọ́jú ó tẹ̀ tí lo mọtí kọ́lọ̀ mo rógo oge àṣejù ìyẹn nínú ilé ti tèmi lónà ṣé etí ń dùn ẹ̀ tọ́wọ́ ti wá sọ pé àwọn èèyàn ń ṣe ọjọ́ bì ṣó yẹ kí irú ìwọ yìí máa rántí pò ń ṣe ọjọ́ bì adáwọ̀ èwo oróṣọ àbó òrí bó ṣe rí ni mò ń kele. ọ̀rẹ́ ní sùúrù ah, ah. ọ̀rẹ́ jọ ń torí ọlọ́run ní ìpè ẹ́ sí fímílẹ̀ ní ayé ẹ nílé ayé ẹ níjọ́ tún dọ́ pálapàla mo ní kò yẹ. ó ti tó ti tó filẹ̀ ó ti tó ó ti tọ́lání tọ́lání ó ti ó ti tó fọmọdọ́mọ lè jáde tọ́lání tọ́lání. aṣẹ́wó aṣẹ́wó ó ti tó ó ti tó tọ́lání. ṣé tí mo gbé báyìí bí ẹrú la bí ọmọ ni ṣé ọmọ kó tọmọ yìí máa dà lọ́la ẹ́ ṣé o mọ ibi tọ́mọ ẹ máa dé lọ́la ṣé o mọ ẹni tó máa ràn lọ́wọ́. tó má ti wá ní pínyàn máa ràn yàn lọ́wọ́ ṣé irú egbèrè irú egbèrè mọ́ ń kele yìí tó dàbí nǹkan fi ń pọn mi létí odò yìí òun ló máa ran ọmọ tèmi lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́. ọba àdólógbò odológbò kò dẹ̀. bẹ́ẹ̀ tọ́lá ni ah pa ẹ́. tọ́lá ní ìwọ ń sùn ń mójú òun ò ń sùn níbi tẹ́lẹ̀ ò ti lè sùn torí jẹ̀jẹ̀ tó fi mí dá lọ́sàn-án torí burúkú gate fáyẹ̀ náà tó ń yẹ̀yẹ́ mi ṣẹ́yìn ní èjì bá ní yẹ̀yẹ́ ni ẹ̀ ní. tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kí n má rí mọ́ kí n fi pa àwọn òbí ẹ̀ lẹ́kún. ìyá aláàtẹ èmi ní kẹfẹsì ṣáájú bó ṣe máa ń gbé bùrù náà jà yìí èmi ní kẹfẹsì tí bẹ́ẹ̀ lẹ bára jà kọ́sítọ́mà mi ní èmi kẹ máa owó lọ́wọ́ tí mo fẹ́ fi ra ni àbí kí ni ìjà nìyẹn. lóòótọ́ ló máa yín rajà ìjọ kan ló lè bẹ̀rẹ̀ ẹja wo báàgì. ẹ jẹ́ iṣọ́ gba yín kẹ́ iṣọ́ lọ́jà gba yín kẹ́ iṣọ́. a ní ẹja wo báàgì. ẹni sùn bá gbé báàgì yẹn fún mi tí ẹ bá rí ẹni tì mẹ you are in trouble. mádékè mo rí èèyàn tí mo jẹ. a ní ẹja tú. kí lélẹ̀. ah madam ẹ̀dẹ̀ náà èjì dájú sí bẹ́ẹ̀ ṣe ń jí nǹkan mi tẹ́ bá ti wá rajà bí báyìí ni. ṣẹlẹ̀ ń pariwo sí bẹ́ẹ̀ wò panla kí ló lè jẹun. dájú sí bẹ́ẹ̀ ṣe ń jí látijọ́ yìí nìyẹn tí mi mọ̀. bọ́lá ń jí nìyẹn ẹni tó ń pariwo tó ń ṣẹlẹ̀ bá ṣe bí nìyẹn bó bá ṣe múra tó tọ́ da ìpala lórí dímú. ẹni sùúrù lọ ẹ sọ pé àǹtí yìí mú nǹkan ní àbí kílẹ̀ dẹ́nu kó àbọ̀ ti fáìn tó yìí wọ́n bá bíbá ẹ wá sóúnjẹ ni wọ́n fi ń jí pala àbẹ́ṣe lẹ́wà tó yìí sọ́kọ hmm. yóò fi ń lówó oúnjẹ lé pè ní báyìí ṣe ń wò yìí. ẹ̀yin ni nọ́mbà wà. kò máa rántí gbẹ̀rù ẹ̀kẹ́ kò gbẹ̀rù. àtàlẹ̀ kéré ṣùgbọ́n yóò ṣọ̀pọ̀ ojú ìjì ń dà ṣùgbọ́n kò dominú agbọ́dọ̀ ìtàkùn tó sọ. Sanjo dey shake everything for me. Ah, as you dey do every style, no know say you cut all like this o. Oh. Omo as you take do that thing wey strong well well, make my money eh, make it. E Dis girl you carry gan she those start wey just dey give me man if to say i know say you good like this omo i for don be your customer dada ni just take this one. <laughs> you dey play. how much dey here. five thousand. beg if na pay me to stop and jare <laughs> abeg bring money jare bring money bring money bring money this one no be my money. wetin be our agreement i know say you be my better customer so don't try rubbish with me just give me the money. shebi na me and you enjoy am inside car now you talk say five thousand if we dey go and i give you five thousand wetin you want again. abeg don try rubbish with me o oh. no just try am because of say i just dey here dey look you like this na because i know you be better person you sabi all those style o oh. na make you dey look you like this just give me give me my money yeye go make i dey go. you no enjoy am wey we dey do am. how you go tell me say you go give me five thousand with all the style wey i give you for here you know say as i dey here eh, i no i no be all those olosho where they stay for titi i be executive uwa executive vip yes now here i be na thunder I'll fire you out your mouth na who will kill you for here eh because I say you don enjoy wetin you wan enjoy now your body don't come down that time wey be say your body dey up when you they do rah rah rah rah? And they tell you something you know wetin They talk oh. you say you go give me twenty thousand now you don't finish i come give me five thousand if you no want make Oguan alarm alamoda make you cut that your tongue abeg make give my money. you don't know say me i be customer dada ni. you dey craze. ma. when we dey do inside this thing inside my car you no enjoy am na inside my car we dey do am you suppose to pay me no be me suppose to pay you. pay you pay you on top the money wey the service wey i give you wey i do for you everything na yarn do all the style see see see everything na yarn do for you na you come dey tell me say you no go pay me ah. na two of us enjoy am shey. you know wetin happen as i dey here if i no collect my money you no dey go anywhere today wetin i go show you for here you go know say my name na shiere come back you think say i dey play ẹhẹ torí pé o ti rí pé tí mo wọ wig tí mo wọ bàtà o ti rò pé kíni jẹ́ kí n sọ kíni kan fún ẹ mo já wòye ju nǹkan tó ń wo mi lọ. o tún gbọ́ yorùbá. ẹ ẹ mo jùbọ́ ni mí. àwọn wa lọ ṣe bí ọmọ yín na ó bá ti sọ láti lẹ tẹ́lẹ̀. torí bísẹ̀sì mo yẹ fi pákéjì sí. o mọ̀ pé olóṣó fi ti pọ̀ gan ta. ẹ ẹ wọ́n fẹ́ ṣoṣo fí àbí. ẹ ẹ pẹ̀lẹ́ mi. mo sì lára ọkùnrin tẹ́ ń jẹ́ la. bòròrò bàbá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ òbá má ṣe báyìí o. <laughs> mo mọ̀ pé wàá padà gbó yẹn náà ni ó kàn ń ṣe tiẹ̀ ni ọmọ ló ṣẹlẹ̀ ọjọ́ mi tó wá tún ti rí mi hmm, má rọ ìmọ̀ abẹ́ fi bí abi tún lè sí. sórí olóòrùn bàbá mi gba owó mi lọ́wọ́ ẹ̀ ògúnláka yóò ṣì mọ́lẹ̀ bàbá mi gba owó mi lọ́wọ́ ẹ̀. ògúnláka yóò ṣì mọ́lẹ̀ tèmi á máa sọ á máa wẹ̀ ọ́ ọgbẹ́ni jayé orí ẹ̀ lọ́jà rẹ̀. Ah, ajé mi ajé mi o ah! sórí nǹkan tí kò kí n jẹ́ kí adìyẹ tọ̀ màá fi ojú ẹ rí àtàlátà bàbá àrùbá ìwọ bó ṣe kó tó fẹ́ ṣe o bridge agreement wa bí kò sí wẹ̀rẹ̀ má wọrí alọ́ tiẹ̀ abọ́ tèmi olórí kúkú má ṣàǹfààní àwọn olórí kúkú ìwọ ìwádẹ́gbàá. embarrassment torí ọmọ òsì ọmọ burúkú ọmọ tó bá dé bẹ́ẹ̀. stop that sọmọ kúrò embarrass mi níta you are embarrassing me. jẹ́ kí n embarrass yẹ. oh no no no ẹ. ẹ gbà kọ́kọ́rọ́ ẹ gbà kọ́kọ́rọ́ ọmọ yóò kí yẹn lọ́wọ́ mi. ẹ gbà kọ́kọ́rọ́ lọ́wọ́ o kẹ́ embarrass mi níta. bishop bishop ẹ kọ́ lọ́wọ́ lọ́wọ́ kọ́lùkọ́ ṣe kọ́ ọ̀dà. ó yà ti sùúrù.

how many days ló ti lò nípa three days ó wálé ọwọ́ rí òsì ogún lọ́lọ́. tó bá fi lè lọ mi ò ní sẹ́yìn ẹ mọ́ ṣáńkó ṣáńkó mo kàn respect ìyàwó mi ni má wọ́n rí. Alójú láyé gbọ́. Ìwọ ah! ìwọ wẹ̀ ìwọ. Aláyé wọn adó tọ́lọ padà. Ó ti kú rẹ̀. Ọgbọ́n ti sẹ́yìn. Wá ọ̀yà bàbá kọ́kọ́ wẹ̀.

lọ́kọ mi ti change sí mi lé agídí báyìí ló fi wá sùn lé ìgbà mi báyìí kó tó wọlé ó máa pẹ́ ìyẹn tó bá tiẹ̀ máa wálé ó ti sú mi o. sórí sùúrù tó ń wo yẹn ó lè so èkúta igi náà ilé tó rí tó lóyin tó ládùn sùúrù bẹ́ẹ̀ bá pọ̀ mà ní kí náà pè ní relationship èèyàn kan á èèyàn kan á gé àgùntàn ń digbọ́ máa ní endurance láti máa máa wo pé alágbájá ó ṣe kinní kankan máa ṣọ́ra yín wò gbogbo bí tí irú nǹkan bẹ́ẹ̀ bá wà wàhálà ni o gbọ́dọ̀ máa rí mistake kò gbọ́dọ̀ máa rí mistake ẹ ẹ láti máa ní àrùn mọ́ra pẹ̀lú ra yín àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń jẹ́ kí relationship kò last wọn tó dẹ̀ délé ìpátápátá ìwọ ló fà á tóbi tó pé ò lajú sí báyìí ó ti jẹ́ kó lajú síbẹ̀ òun mo sọ fún ẹgbẹ́ tó ń forí gánú tó ń fẹsẹ̀ gánú wàá máa pariwo mọ́ wàá máa wẹ́wẹ́wẹ́ wàá máa pé gbogbo kí ló dé torí ibi tó já sí báyìí ọkọ ẹ̀ ti wá lajú síbi tí ò yẹ kó lajú sí ṣe báwọn náà láwọn ọ̀rẹ́ gbogbo àti wọn bá fa jàgídíjàgan tó bá fa wàhálà òun mama òun náà mama láwọn ọ̀rẹ́ tó máa sọ̀rọ̀ fún náà tó máa fún nímọ̀ràn tá a máa ní à ìyàwó òun fún fún lọ́kàn balẹ̀ ó ń gbé òun lẹ́mìí sókè o wọn á ní kí ló sọ pé ó ṣe ṣé ó kọ́bìnrin mú ẹ lánìyàrá a kàn máa sọ pé òun yàn lè òun ṣe ara àwọn wèrè ọ̀rẹ́ tó ń kó kiri yẹn náà tẹ́kọ́lá má jà fẹjọ́ wa sùn ká ìmí nu ọlọ́run máa advice ẹ pé bí àwọn yẹ bá pọ̀ ń ṣe ṣìnà tó o dẹ̀ ṣe kílẹ̀ tó o ṣe ṣìnà ṣe dẹ̀ ń àwa tá à ń ṣe ń kọ́. sòbí tọrọ wá dé sìn àdúrà ló kàn o tó àdúrà ló ń gba agbára kọ́ o máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù gbogbo sùúrù tó o ti ní tẹ́lẹ̀ yẹn wàá wá ní nísìn láti lè fa orí ọkọ ẹ padà sílé wàá wá ní débi wípé gbogbo nǹkan tó mọ̀ pé ó nífẹ̀ẹ́ sí tó máa ń jẹ́ ìdùnnú ẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí í ṣe fún lọ́wọ́lọ́wọ́ tó wà yìí kódà tó bá ń bínú gan wàá tún máa bẹ́ ni wàá máa rábàbà fún báyìí ni títí tọ́lọ̀ máa fi gba ẹ̀tọ́ ẹ̀ fún ẹ ṣó ti yẹ ẹ sìn àwọn tó ní pọ́ńlọ bá ń ta ọmọ ọdún tó ń ṣe fún láwọn ọmọbìnrin ìsìn sẹ́ pé pẹ́díkíọ̀ tí mi ò mọ̀ ṣẹ́gun á ṣe fọ́kùnrin gbogbo gbogbo nǹkan tí ò mọ̀ títí tó yẹ pé kò kọ́ṣẹ́ ẹ̀ àwọn ti kọ́ mọ́ṣì náà ni gbogbo ẹ̀ lọ́wọ́ máa ṣe wọ́n bá ti ń fọ pátẹ̀ náà máa fọ ṣẹ́ẹ̀tì ẹ̀ náà máa fọ gbákan náà máa àdá ìkíni ò lè fọ ṣọkọ òun mọ́ kò lè ṣe kíní kan gbọ́ pẹ́pẹ́ fún náà máa ṣe ìwọ náà máa ṣe máa ṣe kó fojú ọkọ ẹ mọ́ra kó dẹ̀ máa gbàwẹ̀ àti àdúrà torí àdúrà ló ń gba agbára kọ́ bó ṣe wà ní sàn àdúrà ló nídìí o ìjà ò sí lọ́rọ̀ ẹ̀ mọ́ rárá bó ṣe wà ní sàn ò ní ìdìjà rárá kódà kó wọlé kó pariwo gan-an kó tún máa bẹ́ẹ̀ ni kó máa wọ pa òun náà wá dẹ́yìn àmà ni ṣé ìyàwó òun ló ní sùúrù báyìí ṣé ìyàwó òun ló ti ṣéǹgì báyìí wà á rí kó bá díjọ́ kan á rí tiẹ̀ rò o ti gbọ́n tí mo sọ fún ẹ àwọn àgbà tó ń wò yẹn tó ju wọ́n jìn tó bá bi àgbà léèrè pa kí ló tó ju yín jìn báyìí yáà á ní tó ń bá tẹnu bọ̀rọ̀ fún ẹ wàá sá kọ́dà ọmọ kékeré gan tó bá gbé àkàbà ohun tó ju àgbà rí tó fi gì yẹn ọmọ kékeré ò lè rí torí náà sùúrù kò ṣe kó la fi ń ṣọkọ obìnrin nìkan o sùúrù la fi ń gbélé ọkọ ọ̀pọ̀lọpọ̀ sùúrù pàápàá la fi ń gbélé ọkọ ilé ọkọ rẹ dàbí ilé ìyá o ò ti gbọ́ tó máa ṣe tó wù ẹ́ so ọlọ́run fún ẹ ṣe oníjọra ẹ lójú o. ìbò bó ṣe tó ń ẹ rí fún tán. kí ló dé tí ó jẹ́ wípé ìwọ ò ní ronú kankan ṣoṣo tó máa ń ronú ẹ dá mi lóhùn kí ló dé tí ó wípé ò ní nǹkan míì ju kó máa sunrun ẹlẹ́yà kó sunrun àsopìyẹ lọ́nà. tún mi lẹ kò yé mi kò yé mi rárá. ayé ti gbálé agbọ́n àbí ó wàá fẹ́ máa kọ́lé sílé onílé ọ̀ lójú oorun o dákun sọ fún mi ṣé oorun ló wá sùn níbí báyìí iṣẹ́ pàtàkì kan wà tí a lè gbúdọ̀ yanjú báyìí báyìí. ẹ jẹ́ a ṣe. ẹ rí fún tọ́ tọ́lá ni bẹ́ẹ̀ tọ́lá ni ó ní ojú oorun hmm. ìwọ ìwọ ilé sùn kò sí wàhálà ó yá dìde bẹ́ẹ̀ ni dìde bí mo ṣe sọ fún ẹ yìí hmm. ó yá bọ́ síta báyìí kó lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ bọ́tàbọ́tà kó wá máa lọ àlọ́ rámirámi ni o kó lọ ṣẹ̀ sí káàkiri gbogbo aráyé ibi tí gbogbo àwọn ènìyàn máa ti rí ẹ tó ti máa fẹ́ yé ṣẹlẹ́ṣà ibẹ̀ ni kò sùn sí. mi láàárọ̀ ẹ̀ wọ́n jíjáde ní èyí nídàájú òní iná jíjáde bẹ́ẹ̀ ọ̀rọ̀ dágbére ibi tí wọ́n lọ fún yìí. Hmm. ó sọ fún mi ni mo ń bí ẹ ọdẹ. ó ń gbẹgbẹ jọ sunde mọ́jú àmọ́ bí wọ́n ṣe múra wọn múra bí ẹni pé àwọn lọ sí ibi tó jìnnà wọ́n kàn wọ́sọ kan sí bí ẹni pé bí àwọn lọ ibi tó jìnnà. bẹ́ẹ̀ jọ. hello báwo. mo wà mo wà mo wà. mo wà lẹ́mọ̀ọ́ wà junction lane ẹ má bọ̀dá. ee mò ń bọ́lọ́dọ̀ yín sí i mú ayé ìyàwó yín mo pàdé ìyàwó yín lọ́nà lórí dustbin tó kọ̀ wọ́n kọ̀ lie down sí bẹ́ẹ̀ ni. orí àwọn mi junction kí ló ṣe mẹ́. ní àdúgbò yín ní àdúgbò yín entrance kẹ́tọ́ka tó dé ilé yín ni mo ti wọ́n kọ́ ń kọ̀ lẹ́nà sínú dọ̀tí bíbá yìí ni o kò yé mi o. orí àtọ̀ ìyàwó mi. ókè ókè mo ti gbọ́ ẹ̀jẹ̀ má pẹ́ àǹtí Tọ́lání. ṣe mí báyìí ẹ gbà mí orí àkìtàn ni mo wà yẹ kí ni wọ́n ẹjọ́ kí ni wọ́n ṣe mí ó yẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ jẹ́ àmà lọ ẹ jẹ́ àmà ẹ máa bọ̀. ń jó lọ́jọ́ ta lọ sí pàtí yẹn. ojú ẹ̀ ojú ẹ̀. ìwọ tó bá yẹ ẹ̀ka méjì ni bọ́ kún wa bẹ́ẹ̀ tẹ̀lé ìyá kan náà tó wa bẹ́ẹ̀ ìyẹn tẹ̀lé fi kan ra mọ̀ tó ṣà ń gbẹ́gbẹ́gbẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló lé tó yìí ṣógun láyé ni. ẹ á tún ṣe báyìí ṣe wà lọ́dún pé tó wá bẹ̀rẹ̀ orin tọ́kọ ló ṣe ń jó eré ajá sílẹ̀ nílé ijó ṣàkíyèsí bẹ́ẹ̀ bí ah wọ́n ń kí kankan ló ṣẹlẹ̀ man ṣílí tí max náà ti rẹ̀ kò máa ń dá lẹ́rìn. o ò mọ ẹni tó máa ń jó bẹ́ẹ̀. tani. guess. kọ́lá oh yes cameraman tó máa ń ya máa ya fún fáwọn ní tíátà ẹ̀. nínú kọ́lá àti you yìí kí ni yàtọ̀ lọ you uma tó ní pé kí ni be ní pé àbó ṣe wà àwọn tó náwó sójú o ohun títí ń jẹ́ pé mo ní kí ló dé Oh yeah, oh, it's just so funny. <laughs> ah. well, most of the while you just have to catch your phone and all that. Baby, inú mi dùn. Each time Is wọ́n rántí, bí mo ṣe lè sọ sórí ìdọ̀tí pé ó máa ń ká mi lára gan. Bí èrò eh, mi eh, oh, tí wọ́n lọ sórí àkìtọ̀ tí gbogbo ìrò ń wò wọ́n ṣòye kí n sọ fún ẹ tí ká gbàgbọ́ pé kò ẹ máa ṣẹlẹ̀. ṣòye àwọn ọ̀nà tó ń bu ẹdẹ mi tó bá lọ́la náà ń wọ̀n padà nínú o. wọ́n sọ bẹ́ẹ̀ jàre àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ ìgbà tí màá fi ìtajú kan báyìí mo rí èrò tó ń pọ̀ tó ń wò mí. bàbá ebi ń pa mí ìṣe mo wá ní kí wá ti bẹ́ẹ̀dì ọ̀rọ̀ ìdúrà kí n jẹ́ ń dàbí má jẹ̀mí ebi ń pa bẹ́ẹ̀dì ọ̀rọ̀. ọmọ àlè oníjẹkújẹ òṣì ó mọ tó ń jẹ lọ ó jẹ gbogbo oúnjẹ náà kò yọ lára ẹ níṣẹ ló fi gbogbo ara gbẹ bó ṣe gbẹ lójú ló gbẹ lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ gbẹ ṣe gbogbo ṣe kó ṣe kókó wájú mi oníjẹkújẹ òṣì mo ṣe ronú tèmi mo ń ronú ara mi ṣé kò ń jẹ pé gbogbo oúnjẹ lẹ́yìn ló ti jẹ tán mo dẹ̀ sọ pé mi ìfọmọ ọdún ká má ronú jẹ sílé báyìí kókó nílò ọjọ́ méjì oúnjẹ ti tán ló ṣe ìgbèrè òṣì. ata lè kéré àtúbọ̀ yóò ṣọ̀kọ̀ ojú ìjìyà ṣùgbọ́n kò dominú àgbọ̀dọ̀ ìtàkùn tó sọ. àwọn nǹkan tíyàwó mi ṣe àwọn nǹkan tèmi gan fúnra mi ò lè májèlé ìyàwó mi fẹ́ mú mi ó lọ sí ní tọ́ílẹ̀tì ó dẹ̀ seat tí n bá ń kọ proposal lọ́wọ́ tàbí àmọ́ ń ó lè gbé omi kó dalẹ̀ lórí. wàhátì. ó ti jí kó o lè láàárọ̀ in the morning ó dẹ̀ gba orí àkìtàn lọ ó dẹ̀ lọ sùn síbẹ̀ tí n bá ń gbé àmì ìkókó ń ṣe ẹnu tí wọ́n lọ àdàkọ́kọ́ ṣe ó mo náà rí i pé tó bá ti ṣe àwọn òkú yẹn tó ń gbó fúnra ẹ̀kọ́ kí náà mi ò mọ tó ń ṣe kò ń ṣe bí àmọ́ ń frustrate ẹ̀ kò sí nǹkan tíyàwó mi fẹ́ tí mi ò ṣe fún àwọn ìwà tó ń rí kò ṣe mí I'm only calling you as a friend and as a medical doctor kí ló fi wò ń ṣẹlẹ̀ because kí n máa ní pé kí n gbowó hospital òbí akọ́wá ṣe screening àbí examine àbí kankan àti kankan ò ṣeun ayárí asọ́díjà but èmi náà kò kọ́kọ́ ṣe. jẹ́ kí n kọ́kọ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ ṣé o mọ̀ years ago tí ó ní miscarriage mo ní kí ẹ gba maid fún ṣe ẹ gba maid fún gbà yẹn. àgbà maid yes mo gba maid fún kódà mo ṣe débi pé mi ò fẹ́ fún wàhálà kankan gbogbo nǹkan tó bá ti ń lè báyìí mo ṣe èmi ni mo lọ ń náà àwọn nǹkan ibi pé kéèyàn kò máa lójú tí ọ̀gá kiri ni I don't know jọ ṣàánú mi kí ló fún ìpolíṣẹ ṣé oògùn kan wà tá lè rẹkọmẹ́ndì fún àbí ibì kan wà tá lè lọ I don't know. kó tó ṣẹlẹ̀ ni pé màá invite àwọn colleagues mi kan tó jẹ́ psychologist wọ́n bá examine ẹ̀ so tí wọ́n bá examine ó pọ́sibú kó yẹ pé depression ni àbí kó má lè jẹ́ pé ìwọ gangan ni òun fún ní ìwọ gangan ló ń ṣe nǹkan tí kò fẹ́ tó wà mọ̀ ronú. ọ̀rẹ́ mo rò kíní kan ṣé o fi ọ̀rọ̀ ẹ wá spiritual. máì kárò lọ síbẹ̀ máì kárò lọ síbẹ̀. ok má sọ bẹ́ẹ̀. jẹ́ kí mi invite àwọn colleagues mi ẹni so tó máa ń examine so result tó máa dẹ̀ fail èmi àá lè mọ̀ pé tí ìgbésẹ̀ tá máa gbé lórí ẹ̀. tó bá yẹ pé àwọn psychologist náà ni o fẹ́ ká invite let's invite them wọ́n á dẹ̀ sọ next thing fún wa láti ṣe. àwọn ẹ̀dọ́ ń bọ̀ ẹ̀rọ jẹ́nà ọmọ ọjọ́ yẹn tó tó ń gbé ẹ̀ ọmọ bó ṣe jẹ́ àti pé my best food ah, òun ni ó ṣe fún mi ah, kò yẹ. màá màá sọ ní màá sọ fúnyàwó ẹ ní mọ́tẹ́ máa ń gé ìrìn àwọn ohun tẹ́ máa ṣe níyàwó lẹ̀ máa ládé ta ẹ̀ mú sàn ní mọ́tẹ́ máa ń gé ìrìn. mo ti bí màá tètè act fast. Eh, ọ̀rẹ́ mi wo lágbára Ọlọ́run gbogbo ẹ̀ máa níyànjú tó ti gbọ́ máa wọ̀ rí Ọlọ́run bá wa yanjú ẹ̀. Eh? ọ̀rẹ́ mi ó kù ti sú mi ọ̀rẹ́ ẹ eh, ìwọ náà wojọ́ tó wá yẹn níjẹta tèmi àti ẹ̀kọ́ jọ ń sọ̀rọ̀ lásán tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbá ẹ létí tí mo bẹ̀rẹ̀ sí ní da ìgbà tí bú ẹ̀ nígbà tí mo fọ́ ẹ létí tó ní ojú mi ṣẹ̀ṣẹ̀ wálẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá mọ nǹkan tí mo ṣe ó ti sú mi tìjú yẹn ti pọ̀ jù. má wọ rí i gbogbo ẹ máa sọ̀rọ̀ ṣọlá àwọn pípé yẹn wọ́n ti ń bọ̀ báyìí mo dẹ̀ ṣọ́ọ̀bù wọn níbẹ̀. hello ah very good ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ ẹ ṣe wọ́n ti débi. sínú mi ṣé kò sí o tí mo fi yẹ. ẹ rí fún un tọ́ kí ló dé tó máa ṣe bí ẹni tójú ẹ ti fọ́nà. ojú mi ó fọ́. bẹ́ẹ̀ ni ojú ẹ ti fọ́ ò lójú inú ṣé o rí wípé mo jí sọ́lá ti lọ kó àwọn pòfẹ́sọ̀ wá. pòfẹ́sọ̀ ha ó tọ́ màá ní. bẹ́ẹ̀ni ó lọ kó àwọn pòfẹ́sọ̀ wá ó ní kán wá lé àwọn ẹ̀mí òkùnkùn jáde àwa ló pèlè lẹ́mí òkùnkùn yẹn o. <laughs> ẹ kí la wá fẹ́ ṣe báyìí. àfojúdi tí pátákó alápatà ni òun ló jẹ́ kó máa rọrùn ọ̀bẹ lójoojúmọ́. padà àwọn pòfẹ́sọ̀. Hey, my volume. Sakoma! Tindi kwa. Sako! Tindi kwa. Sakoma, <laughs> Sakoma, Sakoma. Àwọn ẹlẹ́mi òkú wa nílé. Hmm. Hmm. Hmm. Ṣùgbọ́n agbára méje méje ni wọ́n ní. La Soriboje. Ṣé ń kò ń kà ń La Soriboje. Ìtùn ń kà ń kì í Last Toriboje. Ito ike kapo. Last Toriboje. Ito ike kapo. Last Toriboje. Ito ike kapo. Last Toriboje. Ito ike kapo. Agbára ńlá. Ó yẹ agbára tó àlùlé yìí. Agbára máa ń tẹríba fún àlùlé. Jumia, Jumia, Jumia, Jumia. Ẹ tẹ́lẹ̀ fún mi. Jumia. Là torí jẹ́. Yóò tún kà á ṣé kà á yẹ jọ wà. Wọ́n á jẹ pálapàla nínú ìyàlẹ́nu. Wọ́n ti wá fi àfojúdi wọn ti gọ̀ǹgọ̀ bọ ní ìlú tiwa. Ó dẹ̀ ti di dandan kan gbọ́ ohun tí ìlú wa fẹ́ sọ. Ó yá. <laughs> orí bòjè la kò ń gbọ́. ẹ̀wọ̀n àwọn tí mo wà lábẹ́ ẹ dúró. fẹ́ kó tún wá nà kó gbá mi létí torí bàjẹ́ lọ́gbọ́n. ẹni sùúrù ha ìyí ẹ̀ máa gbà mí. di. abájọ o ò le rárá sórí nínú gbogbo eléyìí nínú gbogbo eléyìí bí lè ṣe tóbi tó yìí kò sẹ́ni tó lé nínú yín ìwọ tí mo tún ní kí n tún rárá gbé wò pépà ni ọ pépà ẹ kò ah, sí ah. ń wò mí yìí o mo fẹ́ tiẹ̀ láyà ni oògùn ló dúró yìí oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹ̀mẹ́tò olóògùn. Ah, <laughs> ṣé pé ẹgbẹ̀jì ni. ogun ló dúró yìí. ẹgbẹ̀jì ni yìí. ó bára kejì ogun ẹ orí. a máa lórí gùn jù lálùdé lọ. ó sọ̀rọ̀ lálùdé dàgbò ó fẹ́ jẹ́ bàbá wọn ó sẹ́ńtẹ́ èmi lọ́gbọ́n lóògùn. ogun ìyàwó dúró dáadáa ah! ẹgbà táyà wa mọ̀ pé lóògùn kí ló dé tẹ̀ fi lè help ẹ ṣáà mọ̀ nǹkan tí màdàmú fèsì nínú ilé. n tó ń ṣe màdàm tí màdàm bá sọ fún mi wọn bá ti mọ̀ fún àwọn lè sanwó mi màá kọ́ra ṣe kí ni wọ́n nídìí ewé mẹ́ta péré ni màá lọ já nínú ọgbà nígbà tí màá lọ já màá dẹ̀ ra lù fún madam màá dẹ̀ ra yọ kúrò àdàbà tó pé mo fi sára madam tí mo fi ṣe madam tó ń túra yọ kúrò ní bó ṣe máa rí gẹ́lẹ́ ni. ẹbẹ dí tí ọ̀gá bá ti dé ní ọkọ madam jákèkú hmm. sọ fún wọn ṣe ń báwọn náà nìkan náà ló kù fún madam láti ràn wọn lọ́wọ́ bí wàhálà tó ń ṣe madam mi àánú wọn ń ṣe mí hmm. madam náà ìṣe mi kan ló sọ fún wọn ni o. Ah ó nice gan. ẹ wo ni ikú mi ò sọ fún madam pé ọlọ́rọ̀ ni wọn ọ́fíìsì tí mi wà lélẹ̀ kí n wọlé kí tó. kò sí wà lẹ́jẹ̀ ìsìn fún àdáwọ̀ aláriwo ni wọ́n ìṣòro tá ní kí wá ṣe. <laughs> ah simbi ah, simbi ta ni mo wà rẹ. tí ah! ìgbò tí lọ fẹ́ nara mi kó bára mi báyìí wọ́n ló yá wọ́n fẹ́ sọ kéde lẹ́ iṣẹ́ mi mi gbé. pé tó bá ṣàti tó bá ṣàti jáde ó ti jáde nìyẹn. eléèrè ọmọ òfúnfún ní tiwa eléèrè ọmọ òfúnfún ní tiwa eléèrè ọmọ òfúnfún ní tiwa. ṣé kò yàyẹ lẹ́nu wípé mo pe ìpàdé pàjáwìrì. olórí ìyàlẹ́nu ni o. àti wípé kò tún wá ṣe bí ìpàdé wa òun ni mo pe ìpàdé pàjáwìrì sí lórí ọ̀rọ̀ tọ́lá ní ìrìn ìdí nìyẹn tí mo fi fẹ́ ká ṣe ìpàdé yìí nínú ilé àwọn tọ́lání níbí báyìí nítorí pé ọ̀rọ̀ tọ́lání ó ti ń mú fura dání ọwọ́ ti ń kọwọ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ti ń kọ ẹsẹ̀ mi ò sì fẹ́ ká ṣàfihàn rárá lórí ọ̀rọ̀ yìí ìdí nìyẹn tí mo ṣe pè yín wípé kájọ jíròrò torí pé mi ò fẹ́ dáṣe nìkan kí n fi tó yín létí kẹ́yìn náà máa mọ̀ràn wá àbí kí lẹ sí i eléyìí ọmọ o. funfun ni tiwa. eléyìí ọmọ o. funfun ni tiwa. tó bá jẹ́ ìrógbà tèmi lórí ọ̀rọ̀ tọ́lá ní hmm, olórí yìí tá a ti fìyà jẹ tọ́lá ní ìbọn àbá má ti fìyà jẹ tó bẹ̀ olórí àbá ti yálù ju ẹ̀ sọnù. eléyìí ọmọ o. funfun ni tiwa. eléyìí ọmọ o. funfun ni tiwa. eléyìí ọmọ o. funfun ni tiwa. yeye ìyí tó bí kúlẹ̀ sọ yẹn èmi ò fara mọ́ o mo ò fara mọ́ iye àwọn onígbà àwọn onígbọ̀wọ́ báwo bá gba àwọn onígbọ̀wọ́ àwọn atẹ́ àwọn àyà ni ìyẹn tún sọ lẹ́ẹ̀kan ẹni pé ọwọ́ ọkọ̀wọ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹ̀kọ́ ẹsẹ̀ kò sí ìṣú lágbára tó wà ṣàwọn sí lédùwà tó ṣẹ̀dá wa nìkan gbogbo àwa àti ìbẹ̀rẹ̀ ní lédùwà ti fi fún wa ìyẹn ìyẹn tá fi ṣọ́lá ní ti tó ẹ̀ tí tá fi ṣe ti tó ìyẹn yíká jèbù rẹ̀ yíká foríjì. Mm. ẹ̀rí fún tọ́ ẹ̀rí fún tọ́ mo ṣàkíyèsí wípé gbogbo ìgbà tí àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tó kù tí wọ́n ń sọ̀rọ̀ ó ò sọ nǹkan kan ṣó dẹ̀ mọ̀ wípé kọ́gun kọ̀ọ̀gùn kọ́gun ó níbi kan tó máa ń kọ́gun sí o ṣó ní ọ̀rọ̀ tó láni tá à ń sọ yìí ìwọ gangan ló kọ́gun sí kí ni wọ́n ní tó sọ̀rọ̀ látẹ̀kan. olórí ṣe ni pé ìkànnì ẹ̀rí tó mi yìí ẹ àá kí ni ìkànnì ẹ̀ ṣé ò kì í ṣe ìkànnì ṣé ìkànnì tọ́lá ní ṣe fún kò tẹ̀lé dùn mí fún ẹ báyọ̀ pé wọ́n ló bá ṣẹ̀ sí ni òun ní sọ́jọ́ ká ní tèmi ò pípa la máa pa tọ́lá ni a máa pa ni mo fara mọ́kàn tó mi kúnlẹ̀ sọ. a máa pa ni yes a máa pa ni. Hmm. ṣé rí gbogbo atótó ni tẹ́ ẹ̀ sọ látàárọ̀ àti tọ̀tún àti tòsì gbogbo ẹ̀ ni mo ti gbọ́ pátápátá àmọ́ ìdájọ́ tèmi rèé o kẹ tẹ́tí kẹ gbọ́ nǹkan tí mo máa ṣe ẹ̀rí tó mi àti ẹrí fún tọ́ ẹ̀yin méjèèjì lè máa parí iṣẹ́ yìí ohun tẹ̀ ẹ̀dẹ̀ máa fi parí rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa gbìgbà ọ̀nà tẹ́ máa gbà màá máa fi tó létí. eléyìí ọmọ funfun ni tiwa eléyìí ọmọ funfun ni tiwa eléyìí ọmọ funfun ni tiwa. A public disgrace níbi tó di dúró yìí a kì í jọ jáde mọ́ kódà a kì í lè jọ stroll outside lásán láì ṣe kó máa ṣe nǹkan tó máa fi balance ara ẹ̀ láì ṣe. kódà tí gbìyànjú gbìyànjú títí tí kódà àwọn ọ̀rẹ́ mi tí wọ́n jẹ́ medical doctor àtẹ́lẹ̀ tó jẹ́ psychiatrist wọ́n ti lọ bá wọn pé kódà kí ni nǹkan tó lè ṣe kó bá mi examine ẹ̀ tó bá ṣe protest fún ẹni fún wọn pé kọ̀ọ̀kan ṣe pé she's mentally sad. bóyá bóyá eh, frustration ni bóyá depression ni bóyá kíní kan lórí náà wọn ò rí kọ̀ọ̀kan báyìí tó ṣe then for how long fẹ́ continue báyìí àwọn rẹ̀ oh. ti sá fún mi mi ò bá mi rí mọ́. tí kò sì ti sọ fún màmá ẹ pé ń báyìí báyìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ màmá ẹ ti gbọ́. nígbà tí mi kì í ṣọmọdé nǹkan tó ń tó báyà máa ṣẹlẹ̀ mi ò wá ní pé àwọn òbí ẹ̀ pé nǹkan báyìí ló ṣe ó ti fi tú wọn lẹ́tẹ̀ kódà àwọn kọ́ làwọn náà ń gbìyànjú odò àwọn tẹ̀ sáwọn ọkùnrin méjì tún ṣe ètò àná ìbọn all the same náà wọ́n try. ó lọ fúnra ara rẹ kí wà tí yá yẹ kẹjọ jókòó bóyá òòṣà ìdílé wọn kan ló ń yọ lẹ́nu àbò jẹ́ pé bóyá ẹ̀rí ìtẹ̀ ìyá tó jogún bá wàá lè gbọ́ nǹkan tán bá máa ṣe ń gbà yẹn wá lè sọ fún ẹ torí ìtìjú yìí pọ̀ jù. màámi lẹ́yìn ká máa wá bí ara àǹtí tọ́láyìn ṣe máa yá ẹ tún ní pé bí a ogun ìdílé ẹ wo màámi ẹ jẹ́ àgbàgbé yẹn ká wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni o ṣe ti gbọ́. tó o bá gbé ẹnu ẹ kí ni ọmọdé ẹ tiẹ̀ mọ̀ mọ èmi mọ̀ ń bá bọ̀dá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ o kàn jálù sá kí ló mọ̀ tá à ń sọ. So kí lọ́mọdé tiẹ̀ mọ̀ àbí ìwọ ni mò ń bá wí akin lọ síbẹ̀ kó lọ béèrè kó bìyà yẹn kí lórìṣà gbà ń wọn kán tètè fún ká mọ bí à ó gbọ́ mi. Ah, hello dear ah hello Sunday kí o ṣe mi gbọ́ orógbó náà. àti olẹ́sẹ̀. Um, um, um, ẹ kọ́kọ́ lọ wá ògìnà àti ẹyin ẹ púpọ̀ ẹ bá fi sí mò ń bọ̀ ni mò ń bọ̀ ni mò ń bọ̀ ni. mami ṣẹ́rí bàtà sọ̀sẹ̀ àti kò falẹ̀ ṣe fàtí ṣe mo rántí pé sí pé òrógbó ń dájọ lẹ́sẹ̀ ń sìn báyìí sìn òrógbó náà lẹ́sẹ̀ èèyàn gbogbo eléyìí sìn òrógbó náà. Ah, a kì í má gbòòràn. máa tẹ̀lé mi. ó bọ̀ síbí. ẹjọ́ tó rọdún àti àǹtí ṣìyẹn ẹjọ́ mi ní ṣírẹ́mù ẹ̀wò ẹgbà. èmi ni wọ́n yí ní ṣìyẹn rè wá fukun mẹ́fọ̀ọ́ dé burúkú. Ah. ṣé ìwọ ò mọ̀ wípé ìyálà já ẹ ni mo jẹ́. Ah ewu gbogbo kan tí mo ṣe èṣù ni ó yá ewu ẹgbà ogbó kiri. ṣé wàá rí èṣù tó sọ nísìnyí. olú ma ti yẹ pa bẹ́ẹ̀ ìwọ lérò pé o lè bá mi ṣe nǹkan tó bá mi ṣe tán kó bá mi lò pọ̀ tán kó bá ṣe kí ni kó wá yà àdéhùn níwọ. ewu máa fún ilé ní tìtẹ́ bá fẹ́ bàbá yín ewu gbogbo yẹn. wọ́n wọ́n wọ́n àti kọ́kọ́rọ́ ẹ àti gbogbo ẹ̀ṣọ́ tó kọ́kọ́ra èmi nílùú ẹ̀ ìwọ ṣe ìlérí pẹ̀lú mi ó wá yí àdéhùn ní ìwọ <laughs> ìwọ tó níyàwó lé ìyàwó tó rẹwà ó wá ṣe ojú kòkòrò wá síta <laughs> ìyàwó lé ò tẹ́ ẹ lọ́rùn ẹ kò sí láburú eléyìí á jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún àwọn olójú kòkòrò àwọn ọkùnrin bíi tiẹ̀ àwọn èèyàn kéèyàn tíyàwó lé wọn kì í tẹ́ wọn lọ́rùn á ẹ̀kọ́ fún gbogbo yín mi mọ mi mọ mọ mi mọ mọ èṣù ni èṣù ni èṣù. ṣé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí tó bá tún ilé ayé ẹ wá wàá mọ nǹkan tó máa ṣe. ìyàwó láti ìlú lọ mo ti jáwọ́ láti ìlú lọ tí máa ti ọmọ kankan ìyàwó mi nìkan máa máa fẹ́ láti ilé ẹ̀kọ́ tẹ ilé ayé jì ẹwù lẹ́yìn ilé mi ni mi ni ṣé mo ẹ bá mi ṣe ẹ. ó tọ́ ẹ ìyẹn wá ni mo sọ fún ẹ ó di Oh! àlà ẹ ṣe ókè ṣe thank you yeah. àti kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín ojú ń lùkùtù ọ̀nà she? kò sí. oníbílẹ̀ wọn pé wọ́n ní wọ́n máa gbé ẹsẹ̀ Tọ́lá ni àbí òróró lásán ni wọ́n ló dà sí wọn lẹ́sẹ̀. bó ṣe ń bí mi nìyẹn o. ó ṣe wá di ọ̀rọ̀ gígé báyìí. òróró lásán ni òróró lásán ó ló máa káyé lọ́rọ̀ ní ọ̀rọ̀ wa. àmì o. òróró lásán ló dín pé wọ́n máa gé odindi ẹsẹ̀. àti ṣe mọ̀ pé ta ṣe ń wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán. ibi tí wọ́n ti pẹ́ kò hmm. kì í ṣe ojú lásán. àti mi báwo lè sọ fún ẹ̀yin lè sọ eh, problem wọ́n ṣe wà ẹ̀yin lè lè bá wọn jáde sọ̀rọ̀ yìí. ẹ ọlọ́run àti ebi kọjá yìí mi eh, níbo sórí lọ́jọ́ kìíní àná oore ni mo ní mo fẹ́ ṣe tí mo lọ bá kó àwọn professors wá sínú ilé kò jọ pé wọ́n nà wọ́n látòrí kò jọ eré báyìí tètètètè lọ́ sá lọ à láyé ó mọ̀ pé ní táyé bá ń ṣe téèyàn bá dá sí jù wọ́n lè àtàkẹ́ ni ẹ̀ èmi ò ṣe o èmi ò ṣe o. Ah. ṣé làǹtí iná. kí ni èmi kọjá yìí ni mo láyé níbo ó máa jẹ sọnà. ọlọ́run kan yín mọ̀ ṣe. pẹ̀lú òní. bẹ́ẹ̀ ni. Ah! kí lẹ wí. ló ṣẹlẹ̀ àǹtí? kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀ àǹtí? àgbà tọkùnrin yìí kó bá mi. kí ló ṣẹlẹ̀? àǹtí kí ló ṣẹlẹ̀? Fẹ́mi ni Fẹ́mi ni ọkọ yín. wọ́n lọ rúkọ ẹnu mọ́tò. kí ló sọ kí ni nọ́mbà yẹn sọ. nọ́mbà yẹn ò tún lọ. kò tún lọ kẹ ah, ah. tún dá ẹ farabalẹ̀ kó dá ẹ ní sùúrù ní sùúrù ah, ó ti tàbí mi gbòó kí mo wá eh, fẹ́ ṣe báyìí wọ́n ti sùn ní sùúrù àbí wà á tra ìmọ̀jì ó lè mọ ibi tí wọ́n wà. mo jẹ́ olórí burúkú máa ń ṣàǹfààní wo ẹni tẹ́ pé máa ń pè mo máa ń gbé ṣé pè ní mo ní gbé. E. ìgbà wọn ti ṣe bẹ́ẹ̀ ẹ́ ah, ó yá tún pe nọ́mbà yẹn ó lè lọ àlè sọ. láti wo ọmọ ẹ̀sùn owó ẹ̀ látà disturb mi wá ẹ̀ pẹ̀lú ilé nísìnyí àwọn owó nìyẹn. Bídé mi. Báwo tó ń pè mí pé Jaya? Ẹ̀wọ̀ o. Ó ti sú mi, mo ti pọ̀ rẹ́yìn pépépépé, mo ti pe láìsẹ̀ títí tí kò tán o. Mi ì mọ ibi tó wà. Kí ló ṣẹlẹ̀? Mi ì mọ. Ṣé ẹ níjà ni? Èmi àti ọjà. Ẹjọ́ èdè bá mi pa àwọn ọ̀rẹ́ yín. Kẹ́ bá mi pa àwọn ọ̀yàn bóyá wà lọ́dọ̀ wọn. Láti ibi ijọ́ mélòó sí mi ò rí. Èmi àti òde sọ̀rọ̀ gbé wá tó pé wọn lórí fóònù náà lè so ó lè lọ lọ́dọ̀ ìgbọ̀tọ̀ ìgbọ̀ náà. kò lọ nínú so mo bí ilẹ̀ tí bá ti rí mo jí bá sọ̀rọ̀ á ṣàlàyé ibi tó lọ fún mi. ó ti gbọ́. èsì ta ni o. ẹ ah, polisi. yeah inspector wẹ̀mímọ́ láti area c police station. inspector kìkìara. yeah ẹ jọ mo ń béèrè wọn mrs um, bídèmí oyèwáni. èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀. Oh, um, ẹ jọ báwo lẹ́yìn ṣe jẹ́ sí mr fẹ́mi oyèwándé. ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ nínú. all right no problem ẹ jọ ẹ jẹ́ ń rí yín ẹ jọ ṣé kò sí ah, ẹ jẹ ṣọ́ọ́ pé kò sí kankan. ok. a rí òkú mr fẹ́mi nínú mọ́tò wọn present day báwọn ti kú adé ti gbé wọn lọ sí mọ́tò. ta mo gbọ́dọ̀ sọ̀rọ̀ kú mo tún gbọ́ mọ́ sọ́ọ́rì fún ẹjọ́ sọ fún mi ah, ọ̀rẹ́ mi tọ́lẹ̀ tó the case yẹn eh, so ẹ máa ní láti wá sí police station wa you understand ká lè yanjú everything okay. Eh, make sure pé ẹ tẹ̀lé ìwọ̀n sí i all right. kí ló sọ ọ̀rọ̀ ìgbọ̀n náà. bá wa sọ ohun gbogbo. fún fún no má tẹ̀lé mi lórí máa bẹ̀ bá mi dì mú lórí máa padà wá sófin gbọ́. ẹ tètè kí ni mo gbọ́ tí à ń sọ yìí oní dókítà máa gé ẹsẹ̀ ìyàwó ẹ̀ àbí kí ló ń wí. nǹkan tí dókítà sọ fún mi nìyẹn. wọ́n yàn máa gé ẹsẹ̀ ṣé o wá rí i pé ọ̀rọ̀ yìí kì í ṣojú lásán kí ni nǹkan tó wá ń lérò lórí ẹ̀ báyìí. mọ́mi hmm. mo ti mọ nǹkan tí màá ṣe mo máa fly abroad ni mo ṣọ́pù tí n bá délùú òyìnbó wọn ò ní kí ẹsẹ̀ yẹn tó lè ná tó lè ná mi náà ni pé ó kẹ fáìn kí n lọ́wọ́ àwọ̀ wa àwọn òyìnbó kì í dédé gé ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn náà something has to be done about it ah, but mi kàn mi mi mi mi mọ bí mo ṣe máa go about it but mo gbọ́n kan tí mo máa ṣe nìyẹn and I'm gonna work on it máa fly out of the country. Hmm. à ń sọ̀rọ̀ lórí pé nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣojú lásán olóòfẹ́ abroad bọ́lá ẹ̀ ń gbé lọ a máa jáde sí ni. ọmọ bí ẹ̀yin ṣọ̀wọ́n nígbò ó ṣọ̀wọ́n mi ò gbọ́ rí i ènìyàn lálùbọ́sà kò kẹ́kọ̀ọ́. àṣesílẹ̀ làbọ̀ bàbá wo. ẹsẹ̀ yìí ń dùn mí ìnira yẹn ń pọ̀ ṣé bó ṣe mo máa wò mí lélẹ̀ tó máa fi gẹ́sẹ̀ mi. sori ọlọ́run jẹ́ kán gé ẹsẹ̀ àmọ́ gbogbo nǹkan tó o nílò tán fi ní gé ẹsẹ̀ pátápátá màá mú ìṣòpọ̀ mọ́ ṣe èmi náà ti ń make àwọn provisions kọ̀ọ̀kan yálà ǹdẹ ọlọ́run àdẹ́gbà fún wa. ẹ mo mọ̀ pé tó bá jẹ́ pé ara ẹni egbò yìí wà ìwọ gan wàá mọ bó ṣe ń ṣe ẹ́ àbí ìwọ ni kí òróró gbóná lásán dẹ̀ dà síyàn lẹ́sẹ̀ kó dẹ̀ dín ńlá báyìí kó di nǹkan tó ń sọ pé wọ́n máa gé wọ́n máa gé ṣàánú mi ìfẹ́ kan gé ẹsẹ̀ mi ní ààyè pọ̀ èmi ni mò ń jẹ̀rọ rẹ mi mọ bó ṣe ń ṣe mí ní ààyè ti pọ̀ jù. can feel your pain. tani ẹ o mo ní ọ̀rẹ́ mi kan ló introduce sí wọn pé wọ́n lè lọ́ra rí solution láti ọ̀dọ̀ ọlọ́run wọn ló ṣe pé kí n kó wọn wá gbà táwọn ti dókítà tó wá ní pé bí àwọn fẹ́ gé ẹ̀sìn àti tọ́lá àṣà lè jókòó báyìí ká máa wà àti tọ́lá níwọ̀n wọn ló ṣe pé kí n kó wọn wá ẹ jókòó. ẹ ṣe gan ni àfa ẹ wò èmi gan ti ń gbìyànjú lóríṣiríṣi kódà àti um, gbé lọ síbítù ó dẹ̀ ti aṣọ àpò kò ní sí wàhálà àdúrà nìkan máa fi ràn wọ́n lọ́wọ́ pé kọ́lọ́ ní gbogbo tó máa lò fún mi kò bá lára wọn. bàbá àǹtí wa ṣàlàyé nípa àìlera ìyàwó yín fún wa a sì mọ̀ pé pẹ̀lú ògo tọlọ́run ọlọ́run sì fún wa ní ìwòsàn wọn ní bí ẹsẹ̀ wọn pẹ̀lú ògo ọlọ́run àtàtìlẹ́yìn anábìwá Muhammad. sallallahu alaihi wasallam. àwa máa ṣe ètò àwọn àdúrà kan fún wọn ní agbára ọlọ́run àwọn ìta àti sẹ́yìn sẹ́yìn tọ́lọ́run ti bá wa ṣẹ́gun ẹ̀ ọlọ́run á ti wá ṣẹ́gun eléyìí náà. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ ọ̀rọ̀ tí èkejì mi sọ kó jẹ́ pé adébí àti ṣe lórí ọ̀rọ̀ yìí wọ́n lè jẹ́ kó yé wa pé ẹ̀rọ kò tó ń jẹ́ ìfọ̀ ìdí ẹ̀fọ́ ló ìyẹn tó mọ̀ sí pé àwọn ẹni ibi kan wà ní inú ilé yìí. nínú ilé. mo lè ní ìgbàgbọ́ pẹ̀lú ògo ti ọlọ́run àti àlẹ́yìn alẹ́ mọ̀ọ́mọ́ àti àtìlẹ́yìn àwọn afọ àwa lógo ti ọlọ́run ọlọ́run yóò bá ṣẹ́gun sọ̀rọ̀ pé iye mi torí àlùkò á ní sọ ọlọ́run sọ́nà àlùkò yá ni pé àdéhùn ní àtàdébò dákun ó ní kí á pè òun pé òun á dára lóhùn òun náà ní ọba tí a fẹ́ pè yìí ọlọ́dẹ náà àwọn ẹni ọlọ́run pè títí títí títí títí títí dèní ọlọ́run dẹ̀ ọlọ́run náà fẹ́ pè nísìnyí tọ́nu dẹ̀ pé pẹ̀lú ògùn ti ọlọ́run àtìlẹ́yìn mọ̀ọ́mọ̀ lọ́lọ́run àfa wa mọ̀ọ́lánà ṣe ibrahim elias mọ̀ọ́lánà ṣe abdulkadir jẹnẹra kẹhìlání mọ̀ọ́lánà àṣe hadam àlèlórí mọ̀ọ́lánà àṣe muhibina ẹniwọ́mọ mọ̀ọ́lánà ṣe kamal àlèlórí mọ̀ọ́lánà ṣe dawud alfanla mọ̀ọ́lánà ṣe tirimisi mọ̀ọ́lá ìpàyẹ̀sìn àfi bí ọlọ́run lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lẹ́wọ̀ ọlọ́run báyìí ṣiṣẹ́ gbọ̀n ohun tó ń ṣe yín بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لوز بابي ناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ بالفلق من الله ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد يا كافي يا شافي يا من يا سلام الله الله الله الله الله الله الله الله الله الله Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah. ó sì èmi orúkọ dára. ó ṣọ̀wọ́n mi ò gbọ́ rí ó má ṣòro rẹ̀. ènìyàn balùwọ̀ ṣàkó kẹ́kọ̀ọ́. ènìyàn balùwọ̀ ṣàkó kẹ́kọ̀ọ́. àṣesílẹ̀ làbọ̀ bàbá o. àṣesílẹ̀ ohun àbáṣe sílẹ̀ la máa dé bá. ṣọ̀wọ́n mi ò gbọ́ rí àkómọ̀ ṣòwò ẹ̀. ènìyàn balùbọ́sà kó kẹ́kọ̀ọ́. ènìyàn balùbọ́sà kó kẹ́kọ̀ọ́. àṣesílẹ̀ làbọ̀ bàbá o. àṣesílẹ̀ ohun àbáṣe sílẹ̀ la máa dé bá. òkúta tí yóò ṣe é kan kò sí sókùtà tó lè dàbí kan láì rẹ̀ lé. Tatọ́láni ẹ̀rì kún mi ní pé wọ́n fi ó ní advice fẹ́ fún mi lórí oyún tẹ́ fẹ́ ṣe tẹ́yìn náà bá fojú wò ní méní méjì pé mo ti ń bá yín ṣẹ́yún nìsín àtòbí mẹ́rin àbí márùn-ún ṣùgbọ́n ṣe rí oyún tó wà ní yín yẹn i'm sorry kò ṣeé ṣe tá wá gbìyànjú àti ṣe pẹrẹ ikú ni kò sí nǹkan méjì matron ó dàbí pé ẹ get me right wọ́n ní ṣe rí oyún tí mo ní oyún ẹ̀sìn ni kò ní bàbá kò síyàn tó fẹ́ dúró fún so kí ni mo fẹ́ filẹ̀ fún mi ò lè fi sílẹ̀ oyún ẹ̀sìn ni mi ìdẹ̀rẹ̀ ṣẹ̀sìn. sista tọ́lá ni ẹ ò ṣe rábì ẹ̀rùn tẹ̀ ń wo kò sí ní tuntun bẹ́ẹ̀ kò sí ní tójú òrìrì tí ò bá ní owó ara lẹ́nu ara àtàkùn ò lè mọ sàárè àfọ́jú àfihàn tẹ bá sọ̀rọ̀ ara yín fún un àmì ẹni tó yẹ kó ń márì tó pọ̀ pé máa travel out táwọn èèyàn bá dẹ̀ ń bí yín ayé dé àwọn ọ̀rẹ́ àbí relative yín ètò ìlọ́kọ yín travel out kò sí nǹkan tuntun ní téèyàn bá bí ló máa wọ yàrá ẹ̀ ṣe é di ká mú ọwọ́ pé bí a mo jẹ́ dókítà yín kúrò advice tí mo lè fọmọ ìyá mi tó jábọ̀ ló mú fún yín ètò nítorí ọlọ́run ẹ fi oyún sílẹ̀. it's like you don't get me mm-hmm. ṣe rí oyún mi ò lè fi sílẹ̀ kò ní bàbá kò ní ẹnì kò ní anybody tó fẹ́ take responsibility lórí ẹ̀ so báwo ni mo fẹ́ fi oyún ṣe fẹ́ kí ibi tí mo ti jáyé dé gbogbo ibi tí mo jáyé dé tí mo wà òkèdè ṣe fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn kọ́ máa wá fi mí ṣe yẹ̀yẹ́ ni pé ẹ Tọ́lání o olóyún o kò rẹ́ni gbà kò ní bàbá. sista Tọ́lání ọ̀rọ̀ kan wà lájọ ń sọ tọ́rọ̀ tèmi ò bá yé yín ìtẹ́yìn sọ yé mi kò sí tó kàn yín ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn ṣé ilé ayé ta wà tó ń kálukú tó dìlẹ̀ rù tá lè ń fẹ́ sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ yín jẹ́ kí n máa bá yín sọ̀rọ̀ tí mò ń sọ ẹ oyún ẹ má fọ ọkàn mo láwọn patient mo fẹ́ àtẹ̀yìn ṣe ṣùgbọ́n take care. ah metro yìí ó like story kí wọ́n máa sọ story látàárọ̀ ẹ̀yìn kò ṣe ṣẹ́ rí kọ́ máa ṣẹ́ rí kọ́ fi sílẹ̀ o anyway mo ti gbọ́ màá fi sílẹ̀ torí pé òun náà ló máa ń bá mi ṣẹ́yún tẹ́lẹ̀ tí mọ́lẹ̀ tó lọ síbòmíì sí tí mo lọ ṣẹ́ tó bá lọ jásíkún sí nǹkan kí ni mo fẹ́ ṣe sí i so màá fi sílẹ̀ lóòótọ́ màá bì ṣùgbọ́n after eight days after eight days màá gbé máa inject ẹ̀ dànù ni màá wá gbé sínú báàgì màá lọ gbé sí canal or anywhere or wherever màá gbé lọ síbẹ̀ because mi ní jẹ́ kí ọmọ oṣù kan kó máa disgrace mi káàkiri gbogbo ìlú kí máa gbóyún kí máa gbọ́mọ kiri kí máa ṣe gáà ìyá lọ́mọlọ́mọ ń wọ no mi láìkẹ́ mi tẹ̀lé mi lè fílẹ̀ ni bó ṣe wà yẹn màá rójú bí mọ́lẹ̀ ti bí màá inject wèrè dànù ni yes màá inject ẹ̀ dànù ìbúnú fẹ́ wálé ayé ni màá inject ẹ̀ dànù ìyá yóò ṣì. ó ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n bẹ́ẹ̀ àtàlẹ̀ kéré àtúbọ̀ yóò ṣọ̀kọ̀ ojú bẹ́ẹ̀ ni ìjìyà ṣùgbọ́n ó kò Ah, ẹsẹ̀ mi kí ló ṣe mí báyìí ah, àsìkò dé tí tó àbí. jọ ah, ah. hmm. ṣóòtọ́ ni. Hmm, òótọ́ ni ṣùgbọ́n ìgbà ìmọ̀ ni. ìgbà ìmọ̀ àti tọ́lá ọ̀dájú abiyamọ ni yín o ah mo expect ilé rárá ayé ló kẹ́sí lóró ẹṣin ò déédéé ró rárá àmọ́ mo ní kí wá ṣe lóore ni. àmọ́ mo ti parí iṣẹ́ tèmi ẹ jẹ́ kí n máa lọ. Allahu akbar jalla mala yamut Allahu jalla jalaluhu Allahu jalla jalaluhu Allahu jalla jalaluhu Allahu jalla jalaluhu. ẹgbọ́n tọmọ tó lọ iṣọ́ ó lóun fẹ́ ṣèdílé yín lóore ni ẹ̀sìn fọ̀rọ̀ ara yín gbóore náà sọnù àìmọ irú yín bẹ́ẹ̀ tí ó bímọ tí ó lọ jù sínú gọ́tà àbí kó jù sórí àkìtàn lọ́mọ tó fẹ́ wá sun wọn lóore bóyá tó bá bí tó bá tọ́jú ẹ̀ ó lè jọ ìyàwó president lọ́la tàbí kọjá ìyàwó gọ́fúnà. so ìyá wa ẹjọ́ torí ọlọ́run ẹ ti nígbà ìmọ̀ ni lọ́wọ́ alẹ́ foríjì yín o ní alága fúrúrọ yìí mi lọ́lọ́mọ bá o lọ́wọ́ alẹ́ foríjì yín alẹ́ foríjì yín. kàlẹ́ jẹ́ ká nínú ẹ̀rọ ọlọ́run ká súnmọ́ ọlọ́run dáadáa ìjọba yẹn súnmọ́ tẹ́lẹ̀ lọ. ìyá jìnnà sí gbogbo wa pálapàla àwọn wa tí à ń ṣe bí à ń bímọ à ń sọ sápò àbá ń sọ sínú kànáà àbá ń sọ sínú kọ́tà àbá ń sọ sílé ilẹ̀ mo wà pàlàpàlà báyìí kò dáa ilé náà kọ́ ẹ̀yin lọ́gbọ́n adẹ́tò kọ́ gba àwọn tó kú náà ní tó ń ṣe ẹbí yẹn náà akọ àwọn lọ́gbọ́n ṣẹgbọ́n adẹ́tò kọ́ gba àwọn tó tún fẹ́ ṣiṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àtọ́ tó tún gbìyànjú àti ṣe akọ̀ọ̀ni ọgbọ́n tó gbé kíni àmọ́ ọmọ tó lè ṣèyàn ní oore ní ọ̀la ẹ ká níbẹ̀rù ọlọ́run nítorí èyí kọ́ nítorí ọ̀la. ìjìyà fẹ́fẹ́ ó wà ó máa gbé lọ yàn kó wẹ́ kọ̀ọ̀kan ọ̀rẹ́ mi ò yàn kó wẹ́ kó yàn kọ̀ọ̀kan ọ̀rẹ́ dáadáa ṣe é rọra lọ wa kígbà má bà lò ẹ máa yẹ bẹ́ ìjọba lámì nìṣó. ìtanilọ́mọ tí ó kọ́rọ̀ wà lọ́lẹ̀ rọra ó ṣọwọ́ ó ṣọwọ́ ó ṣọwọ́ àmì ó ṣọwọ́ ó ṣọwọ́ ọmọ bí ẹyin ṣọwọ́ nígboro ó ṣọwọ́ mi ò gbọ́ rí ènìyàn gba àlùbọ́sà kó kẹ́kọ̀ọ́. àṣesílẹ̀ làbọ̀ bàbá wo.